وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثمانين وثمانمائة وعن عمر رضي الله عنه قال حملت على فرس في سبيل الله فأضاعه صاحبه وظننت أنه بائعه برخص فسألت رسول الله صلى الله عليه وآله وسلم عن ذلك فقال لا تبتعه وإن أعطاكه بدرهم الحديث متفق عليه وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال تهادوا تحابوا رواه البخاري في الأدب المفرد وأبو يعلى بإسناد حسن وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تهادوا فإن الهدية تسل السخيمة وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرس نشاه متفق عليه وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم من وهب هبة فهو أحق بها ما لم يتب عليها àwọn àdìsí yìí báyìí wọ́n jẹ́ àwọn àdìsí tó wá lábala ìtòjẹmọ alwaqf àti ìtòníṣe pẹ̀lú rẹ̀ àti ẹ̀bùn. tó àdìsí alákọ̀ọ́kọ́ pẹ̀lú wa lónìí wọ́n látọ̀dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu ó ń fún wa ní ìròyìn nípa nǹkan kan tó ń ṣe yìí àti nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àti tó wọn gbèrò láti ṣe lẹ́yìn rẹ̀. nítòsí ni pé ìgbà tí wọ́n fẹ́ lọ sógun ẹnìkan bẹ nínú àwọn sọ̀hábà tí ò ní ẹṣin tó lè gùn láti fi jagun. Umar wa fi ẹṣin kan tó ní ó fi dá lọ́rẹ̀ nítorí tọ́lọ́ òun náà lọ̀rọ̀ rẹ̀ tó sọ pé hamaltu ala farasin fi sabilillah mo fi ẹṣin mo fi tọrẹ fẹ́nìkan nítorí ìtọ́lọ́n kó lè bá àwọn fi jagun sójú ọ̀nà ọlọ́n. ṣe eléyìí túmọ̀ sí pé tí ogun bá dé. eléyìí tí ó ń bùkátà kí gbogbo akákópa ń bẹ kìí ṣe gbogbo ẹni tí ó lè kópa ń bẹ ní kópa ń bẹ nígbà míì látàrí pé wọ́n lè lágbára tara àmọ́ kí wọ́n má ní agbára nǹkan ọ̀gùn tí ó gbé wọn lọ síbi tá a ti fẹ́ jagun nítorí pé láyé jọ́un nǹkan ọ̀gùn náà mélòó oríṣìí mélòó ni torí gbogbo nǹkan àgùn táwọn náà ń gùn nǹkan abẹ̀mí ni tò tí àbá ni kọ́kárí kìí ṣe gbogbo ẹni tó lè lọ jagun ni ó lè jáde tán pàápàá jùlọ tó bá ṣe kébi tá à ń ti lọ jagun bá jìnnà gan lọ́nà tó ṣe pé kò lè rọ ràkúnmí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ìbaaka tá a fẹ́ fi rìnrìn àjò lọ́rùn láti fi kéèyàn méjì mẹ́ta fún ọmọ ọ̀gùn tọ́nà bá ti jìn torí ẹ̀ ń bẹ nínú dáadáa ṣíṣe wípé kí ìwọ kó o pèsè nǹkan àgùn fún jagunjagun tí ó fi lè débi tá a ti fẹ́ jagun nǹkan ọ̀gùn ẹ̀wẹ̀ ní tó ní í ṣe pẹ̀lú ogun ó pín sóríṣiríṣi nǹkan àgùntàn àgùn tí ó gbé wa débi tá a ti fẹ́ jagun ṣùgbọ́n tí èsì dandan pé kó tẹ́ lò lójú ogun nǹkan àgùntàn àgùn tí ó gbé wa lójú ogun tá a sì máa lóru rẹ̀ láti fi kọlù ọ̀tá. gẹ́bí ràkúnmínìsì gẹ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo eléyìí wọ́n lè gùn lọ síbi tí wọ́n ti jagun àmọ́ kò sí gùn fi kọlù ọ̀tá nítorí pé ibi tí ràkúnmí tí máa ń ti rìn bọ́lọ̀ ti ṣe kádàrá kó wọn máa rìn ní tiẹ̀ sẹ́ni tí ìwọ wá fẹ́ rọ́ọ̀lù tí ń gbẹ́sìn bọ̀ àwọn dájú pé kò ní í sì fún ọ ní ràkúnmí nítorí pé ràkúnmí yẹn òun gangan ní nǹkan èlò lójú ogun lọ́lọ́run bá fi fi búra nínú òdìdí súra kan pé wal 'adiyati dhabha. فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا ẹ̀sìn náà máa fi ń kọlọ̀ ta ẹ̀sìn ni wọ́n máa fi pátákó ẹsẹ̀ rẹ̀ pérúkú sọ́ta lójú òun ni wọ́n máa gbé wa rí gbogbo àwọn ọ̀tá tí ẹ̀rù ọ̀bọ̀ta torí ẹ̀ ló ti jẹ́ pé àdéhùn tún fi hàn wá pé ní ìgbẹ̀yìn ìgbà irú ohun tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ìgbà ó sì tún bọ̀ wá ṣẹlẹ̀ nígbẹ̀yìn ìgbà ogun ó tún padà di tí wọ́n ń jà lórí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí ra lórí ẹ̀sìn ìyá bá ti ṣe ṣàlàyé níbi dáhùn ti ń ṣàlàyé àwọn àmì gbẹ̀ǹdà òkúyàmù torí rẹ̀ àwọn èèyàn máa ń ranra wọn lọ́wọ́ pẹ̀lú ntáàgùn débi tá a ti fẹ́ lọ́jà pẹ̀lú ntáàgùn láti fi kọlù ọ̀tá. Umar radiyallahu anhu wa ni hamaltu ala farasin fi sabilillah mo fi ẹṣin mo bùn yàn lẹ́ṣin láti fi jagun sójú ọ̀nà Ọlọ́run. فأضاعه صاحبه ẹni mọ ààbùn lẹ́sìn yìí báyìí ọwọ afẹsìn yẹn ráàlì kò mójútó kò tọ́jú rẹ̀ kò fún lóúnjẹ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lọ́dà ìgbà tẹ́mi bá ti gbìyàn ní nǹkan tán tèmi ti jẹ́ láti tún máa wádìí bó ní ṣe ń ṣe kí ló dé ebi jẹ́ pé ńgbà tí wọ́n bá sori tán ọmọ wa wò pé atuta aláàfún ọ̀fọ̀ kọ̀fọ̀ má ọ̀fọ̀ má kọ̀sá dáa àbí òye wa tó ọ̀sà kò fi pẹ́ẹ́gì mú aṣọ ni atẹ́gùn gbé káwọn láti ti mà má fún ha kò tí wọ́n bá ti fún yẹn ní nǹkan kí ló ń fún ojú wẹ̀yìn sí lèmẹ́ta nítorí pé lánàá tó ti bùn kìí ṣe tiẹ̀ lónìí tí wọ́n ti bùn táwọn tá a bá bóyá ní nǹkan àfilẹ̀ fún un ṣùgbọ́n kí ló dé tí Umar fi sọ báyìí kìí ṣe pé Umar náà ya alátojúbọ̀ abùnni ní nǹkan mọ́sokùn rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ní tá a bùn ṣùgbọ́n ẹ mú gbàgbé pé níṣẹ́ ni Umar gun arákùnrin yẹn ní ẹsìn yẹn kìí ṣe nítorí pé lè bá a máa gùn lọ síbi yòówù tó bá wù kìí ṣe nítorí pé lè bá a máa lò láti fi gbọ́ bùkátà ayé rẹ̀ lásán ṣùgbọ́n ogun ràkúnmí yẹn ni láti ogun lẹ́sìn yẹn ni láti máa lò fáti jagun sí ojú ọ̀nà lọ eléyìí ló fà ló fi jẹ́ pé Umar ń ṣàkíyèsí bó ní ṣe ń lò sí nítorí pé ó wù kẹsìn yìí kó tọ́jọ́ wọ́n lò fúngbà pípẹ́ ó lè bá a jẹ́ sábàbí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́run ni Umar ṣe lákèsí lórí pé kò tọ́jú rẹ̀ bó ṣe yẹ kò fún lóúnjẹ bó ti ṣe tọ́ fọdọ́nìtò ẹnìhó bẹ́ẹ̀ ìhóhó béèrè xọ́sẹ́nì mo fi wá bẹ̀rẹ̀ sí ní ròyìn pé ọkùnrin yìí mo mọ iye tí mo bùn kò lákàtí fún un tó bá rẹ́ni fi lọ́pọ̀ wọn rà á yọ tà lọ́pọ̀ tẹ̀wọ̀n kí n dábàá ti mọ iyì rẹ̀ ẹ̀ ẹ̀ gbé ta ni ó dàbí kó jẹ́ pé ìwọ náà ẹnìkan kan wò sùnsùn ọkàn wò pé ẹsẹ̀ tó fi ń ta gbogbo ilẹ̀ yìí ẹ̀ ká sànú ẹ̀ tòló bá lọ ra mọ́tò kan wá fún un mọ́tò yẹn wọ́n bá rà fún ọ ní five million tọ́ wọ́n bá jẹ́ pé tọ̀ ọkàn lè páàkì ẹ̀ka lẹ̀ kó tún fi kọ́kọ́rọ́ sí lẹ́nu <laughs> kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ìjọba tẹ̀lé ọ tẹ̀lé ọ wọn a máa wọn a máa tọ́jú mọ́tò bí ọmọ ẹni gbogbo ó tún lè gbé mọ́tò ń kalẹ̀ gbogbo ọtọ̀ tí gbogbo ẹrẹ̀ gbogbo rọ́bìṣ kó kún ara rẹ̀ wọ́n kà gbé kalẹ̀ nígbà nípa ẹni dasọ fọ́ọ̀kùn kọ́ paláró ẹni ó fún mi bá rí kọ́dọ̀ tí kò ná wa fún gbogbo rọ́bìṣ nọ́ọ̀sẹ̀nsì yẹn sá ń ṣẹlẹ̀ tó débi pé ọba tún wò pé ẹ òbúrú mo lè tà á lọ́ba gbé kele lórí igi kẹ́ẹ̀gì ẹ̀fọ́ náà ti gbé kẹ́ẹ̀gì lé mọ́tòlé lórí láwọn ìlú kan gbogbo ayé ti mọ̀ pé ó ti fẹ́ di fọ̀sẹ́ẹ̀lì òkú ọmọ yìí à ń dágbọ̀ pẹ́rẹ́sẹ́ nìkan ọ̀nà bá wa ń jẹ́ bá lè san mílíọ̀nù kan àbọ̀ ẹgbẹ́ a ah! <laughs> mọ́tò tó yẹ pé òpó náà ti lò tó sùn méjì bọ́ni ń gbé lọ́gán five million wa ń jẹ́ bá lè san mílíọ̀nù kan àbọ̀ sẹ́mi kọ́ àwọn náà sì ná ńgbà tá a gọ̀ ọba gba three hundred ẹni tó wá gbé fún wa kó wá aa eléyìí ọ̀sọ̀wó nùnù èyí bá gbẹ̀yìn wá ara ma lọ́wọ́ ẹ̀rú rẹ̀ ni wọ́n máa rò ń rò níbi báyìí arákùnrin yìí ti fi ẹ̀sìn yìí ráàlì kò tọ́jú rẹ̀ bó ṣe yẹ kò fún lóúnjẹ bó ti tọ́. ó ṣeéṣe kó tà ní tàkùtà o sẹ́wọ̀n kíkẹ́yìn ó tètè yára lọ rà di pé yọ bowó nu so ẹ̀yin ọmọ wò pé yóò pè yín ju kẹ̀kẹ́ mọ́ á lọ gbọ́ pé ìtàkùtà lọ́lọ́ tà lọ. فسألت رسول الله صلى الله ẹ̀sìn yìí yọ ta lọ pọ, ṣé mo lè raa padà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti pé mi náà mo bùn tẹ́lẹ̀ wọ́n bá sì bùn yàn ní nǹkan ó ti di tiẹ̀ sọ́tọ́ pé tẹ́ni tá a bùn ní nǹkan bá lòun ta ń tá a bùn ó tún pàwọn náà lára òótọ́ wà nù tó tún tọ́kọ́ jẹ́ kó àtà àbùn náà látún padà rà yìí ti pẹ́ ni tá a ta nǹkan fún tó bá lóun tún padà fẹ́ tún ta tọ́tọ́ kó jẹ́ kó àlàrà eléyàn kí ló burú bẹ́ẹ̀ ẹni tá a ta nǹkan fún tó bá lóun fẹ́ tà tọ́tọ́ kó tún jẹ́ kó àwa náà látún padà dáadáa kò tún tó burú bẹ́ẹ̀ náà níṣẹ́ àìmọye sọ èèyàn náà lọ ta lẹ̀ fẹ́ lómi nígbà tó bá pín ọ náà ni ó tún ra padà torí pé àsìkò ìgbà tó tà á sí wọn owó mu àsìkò tó ra padà ọ̀ràn ti bílẹ̀ yẹn ti jẹ́ yà ilẹ̀ yẹn ti òun jogún rẹ̀ lọ́dọ̀ bàbá òun tó kò ní da kákùn ló ń ta nǹkan bàbá òun tó ń ta one million ọ̀rà padà ní eight million àìmọye irú ẹ̀ tòtúmọ̀ sí kọ́gọ́ iye tó wò rẹ̀ ti dá ń gbà mí torí tó náà bá ta ní ìsìn ó lè ta ní eighty million mo rò pé yé wa àmọ́ èmi tà fún mo rà padà lọ́dọ̀ rẹ̀ nìyẹn ṣé èmi bùn ní nǹkan apó ti di tiẹ̀ ṣé tó bá fẹ́ tà sẹ́mi náà mo tún ní wa mo lè ra tí mo bùn padà lọ́dọ̀ rẹ̀ ìbéèrè náà ṣe lọ́dọ̀ ànábọ̀ àná sallallahu alaihi wasallam wa qala la tabta'u ànábì lọ ra lọ́dọ̀ rẹ̀ ọ ra lọ́dọ̀ rẹ̀ وإن أعطاكه بدرهم kódà kó ṣe kí kọ́bọ̀ kan lọ́ta fún ọ gbọ́dọ̀ rà lọ́dọ̀ Allah àdìsí yìí wọn àwí tánbì ìparí rẹ̀ anabi sallallahu alaihi wasallam fa inna al-'aida fi hibatihi àbí fi sadaqatihi kal-kalb ya'udu fi qay'ihi torí pé gbogbo ẹni tó bá fún yàn ní nǹkan tó tún padà lọ gbà padà ọ̀yàtọ̀ sájà sẹ́yìn pé yóò bì kalẹ̀ yóò tún padà lọ jẹ ebi rẹ̀ so adéti ẹ̀kọ́ ńlá mbẹ́mbẹ́ ẹ̀kọ́ alákòókò òun náà ní pé agbọ́dọ̀ jẹni tí kò gbélé ayé léyà tí ó bá kan pé sójú ọ̀nà ọlọ́run ọba wa ká má nítorí pé ẹ̀sìn ọlọ́run ọba wa yóò lọ wájú báyà náwó sí báyà náwó sí ṣùgbọ́n ọlọ́run ọba ń fẹ́ ká náwó sí nítorí pé tá a bá náwó sí tó bá fi lè nílọsíwájú látàrí pa náwó sí ọlọ́run ràn wá lọ́wọ́ àdéhùn ọlọ́run ọba lélẹ́yìí pé in tansurullaha yansurkum lẹ́yìn bá ti ran ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ràn yín lọ́wọ́ ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún wa wa níbi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lákàtì nípa ká ṣiṣẹ́ sin ẹ̀sìn ọlọ́run nípa ká rìn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ kọ́ lọ síwájú oníkálukú máa ń dààmú fún ọ̀rọ̀ ara rẹ̀ púpọ̀ púpọ̀ láwùjọ tiwa lọ́nà tó ṣe pé wọ́n dààmú rárá fẹ́sìn ọlọ́ ọwọ́ jábútẹ́ pátápátá gbáà náà máa fi mẹ́sìn ọlọ́ torí ẹ̀tẹ́ bá ní ẹ dá títọ́ ọlọ́run ẹ mówó wá kẹ́ fi ṣètò ọlọ́run ẹ rí i pé oníkálukú ọ̀rọ̀ àtàdé mẹ́yìn ni wọ́n de ṣòkòtò wọn yóò lè gbámù kò sẹ́ni tí ó yọ owó láti dá fẹ́sìn ọlọ́run ìdí inú tẹ rí pé láwùjọ yorùbá generally ẹ̀sìn islam ò lọ síwájú rárá kò rárá so àwọn olówó ìwọ̀nba nu wọn náà ló máa ń ṣiṣẹ́ fẹ̀sìn ọlọ́run àwọn atáàsì jẹ́ mẹ̀kúnnù náà mélòó nu wa ni ló mú díẹ̀ wá tẹ́lómi náà fi díẹ̀ kún tẹ́lómi náà fi díẹ̀ kún ṣiṣẹ́ islam ti ṣèṣe ọpọlọ títì so a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ látàrí eléyìí báyìí ètò àmàlẹ́kà lọ́nà sọ̀kalẹ̀ àwa náà ní láàrin ara wa àwa náà láàrin ìsìn ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀yẹn máa wò wò ẹlòmíín nínú wa ọ pọ́sibù fún kọjá pé ó tún ṣe lọ́dún kan twenty two tí ṣe ń sọ pé òun lówó yìí owó tó máa rí sèèvù lọ́dún kan ó tó three hundred thousand naira yàtọ̀ sí kó ti náwó ó ti tún tọ́jú ilé ó ti tọ́jú ọmọ ó ti tọ́jú ìyàwó ó wá ṣẹ́kù three hundred thousand naira ǹjẹ́ nínú three hundred thousand naira yẹn sọ̀rọ̀ yín lọ́rùn láti mú fifty thousand kẹ́ẹ̀fín rẹ̀ sí ọlọ́run ọba lọ́wọ́ bí ọ̀dájú kò ṣeé ṣe wọ́n yé ṣe kọ́dà yẹn tún lè fọlọ́ ǹbùrà wọ́n yé ṣe sọ ìdí inú tó Islam ọlọ́wájú kankan láwùjọ so ẹ bá wo gbogbo àwùjọ Yorùbá Islam bá wọ kọ lọ síwájú rárá ẹ rí i pé mọ́sálásí ò tó nǹkan ẹ rí i pé lè kí ó gan bo mélòó lọ́wọ́. ẹ̀rí kọ́rọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n mẹ́hẹ̀ bàjẹ́ òun torí pé kálukú ń wówó fúnra ni kò agenda tó ní nínú àjẹ́ńdà tiẹ̀ pé nínú owó tí mò ń wá o wọ́n fi ṣètò ọlọ́run náà lẹ̀ kò fẹ́ sí bọ́yọ̀ lè bẹ̀rẹ̀ lọ́la àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí kò fẹ́ sí torí délé yìí Umar radiyallahu anhu ó mú ó bún yẹn lẹ́yìn wọn á rò pé ẹsùn tí ọ̀gbádùn ni wọ́n máa rò gùn yàn rárá o ẹsùn tó gbádùn dáadáa òun náà ni wọ́n máa rò gùn arákùnrin yìí báyìí nítorí pé àwọn tó mọ̀ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ lè rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run ṣáájú kẹ́yìn náà tó máa ná nínú ìta nífẹ̀ẹ́ sọ nítorí wíwọ́n tẹ̀sìn yìí sì wọ́n yìí tẹ̀sìn ti ń sàárẹ̀ ẹni Umar fi ń wò yí pé arákùnrin yìí esi tọ́jú ẹ̀sìn yìí tó kò sì mọ yọ padà gbé ẹ̀sìn yìí tà ni yọ padà gbé ẹ̀sìn yìí tà nítakùtà ẹlẹ́yìí jẹ́ máa ẹ káwọn náà ká gbìyànjú àlùjànnà èèyàn sì ṣẹ́kù tó rí ni ó wù mí lásán ara àwọn àlàáfíà wa owó wa ara táàbù máa wà lùjẹ́ nàná àlàáfíà owó wa ẹ̀mí wa àti owó wa táàbù máa wà lùjẹ́ nàná kọ́lọ̀ wa lọ́ọ́ máa ná. tọ́ eléyìí jẹ́ báwọn nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú hadith yìí wúdẹ́ẹ̀lì pé àwọn sọ̀hábà wọn yéé gùn léfẹ̀ẹ́ nu wọn nípa ní wọn bá fẹ́ sí wọn máa ń sábà fẹ́ rí i pé táwọn ń ṣe yẹn ń kọ́ sọ́ba tọlọ́mù sí ọ̀tàkùtà nábì sọ̀rọ̀ bá rí sọ ìdínà tí wọn mọ̀ rò wa ń béèrè èmi ni mo bun mo sì rò pé yóò ta lọ́pọ̀ ṣé mo lè rà padà lọ́rọ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun lẹ́yìn náà bá mọ̀ máa béèrè lọ́dọ̀ ẹnì tó mọ̀ ó sì sọ pé a béèrè kìí ṣìnà tẹ̀síntà bá ti mọ̀ ká máa béèrè nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ní innama dawa'ul 'ayyi as-su'al oògùn ó náà ní béèrè téèyàn bá ti mọ nǹkan kéèyàn ó béèrè pàápàá jùlọ gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé tó kó lè ẹ máa béèrè tó gbé nítorí pé n tó ó lè bí ọ̀rọ̀ ó lè bí kùn sínú ó lè bí ọ̀tẹ̀ ó lè bíjà ṣèwádìí kò tó sí torí pé tó bá déwájú tó dẹjọ́ tó dẹ̀yìn tó daṣọ ọkàn rí ọ̀balẹ̀ wípé mi ì ṣiṣẹ́ ntí mo ṣèwádìí tí mo gbà àmọ̀ràn tán ní kí n ṣe tí mo béèrè òfin ọlọ́run bá nípa rẹ̀ tán ní bí n ṣe ṣe nù ní mo ṣe ìǹgùn lè fẹ́ nù mi lọ pàtàkì pé gbogbo ń dábàá síbẹ̀ ká máa béèrè o nítorí kẹ́ni tí bá máa béèrè àbámàtẹ ò ní pọ̀ yàtọ̀ sẹ́ni tí wọ́n kó ti gbọ́n tán òun ti mà tán àbámàrú wọn kọ́ a máa pọ̀ gidigidi gbogbo gbèsè tẹ́ bá ti gbé ẹ máa béèrè pàápàá gbogbo gbèsè tí ó bá ti lẹ́yìn àpèjúwe wọ́n ń sọ̀rọ̀ arábìnrin kan wípé arábìnrin yìí ọlọ́kọ ọkọ yìí fẹ́ bó ti ṣe yẹ kéèyàn fẹ́ obìnrin láì kò mà pípọ̀ ọkọ yìí sì ní àwọn ìyàwó méjì mi bóyá lẹ́yìn ìgbà tó fẹ́ tán ló fẹ́ àwọn méjì mi bóyá ó ti ní ìtọ́jú kó tó fẹ́ o obìnrin yọ̀ sá ó sì bímọ fọ́pọ̀ yìí tí èso ọmọ kan tí èso méjì ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn adalérú dalérú wọ́n gbé bòrùn wọ́n gbé fìlà wọ́n pàpà jẹ́ kóbìnrin yìí ọgbọ́ pọ́kọ rẹ̀ ti ní àwọn ìyàwó méjì míì àti pé kìíní kejì wọn náà ó ti bímọ. tọ́ sẹ́mo pé eléyìí ìgbésẹ̀ tóbìnrin ó gbé lẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ gbọ́n ó béèrè fún márùn-ún èyí ṣe ń tí obìnrin kan lè dágùn lé ní tí máa ṣẹnu kò sí wọn bí dáhùn ẹ ọ lọgbé wọn á lọgbé tó di ẹni tí ń kábàámà obìnrin wọn á gùn lé ọpọlọ ara tiẹ̀ òun náà gbọ́n tó ń mọ̀tàn lọ́wọ́ àlọ́ dó garando lọ́kọ lórí pé àṣẹ alábòsí ni sólórí ibú ni àṣẹ ti fi àwọn kan síbi kan àfáàná kíníkan kíníkan. Yeah bá gbé mọ́tò ní bá ń lé kápò wọn pa ẹnu ẹ ẹnu ẹ tó mú wà gbà òun tó wá sí yẹn tán kò wá dúró gbọbẹ ẹnìkan ní tí ń lérí tí ń lé ka tí ń lénu pépépé ọ kó nù lè dúró pé àjọ ńlá bíi owó ni ọwọ́ atúlẹ̀ wọn àti mọ́tò kó wọn fẹ́ kú. ọwọ agbéra pa ọwọ́ asako ńlẹ̀ ọwọ́ asako ńlẹ̀ ìgbà náà ìmọ̀ràn tí ọwọ́ agbà lánàá ọwọ́ ẹ wò mí ẹ̀yìn ti kọ́kọ́ gbogbo nǹkan báyìí ẹ wò mí ẹ dá mi mọ̀ràn ẹ ọgbọ́n kí gbọ́n àgbà yìí làárọ̀ àgbà ti jẹ́ pé mélòó mélòó nínú àwọn ìgbésẹ̀ tá a ti dágbé láyé tá a padà dẹ́rù rẹ̀ tá a ń kábàámà tòtòrí ẹ̀ mọ́kùnú máa béèrè lọ́dọ̀ ẹni tó bá nímọ̀ nípa ẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí ṣé bó ti yẹ kó gbé ni e? ó sì rí i pé ọ̀nà àbáyọ wà bó ti gbé e náà nù àwọn yàtọ̀ sí pé ó sì báyìí báyìí báyìí á má gbé bẹ́ẹ̀ o torí kọ́ takò fún ọlọ́run báyìí báyìí kò sí. téèyàn bá ti rẹ́ni fìyàn sọ́nà lórí téèyàn fẹ́ ṣe pẹ̀lú gbogbo ìbàlẹ̀ ọkàn lèèyàn máa ṣe tí ọba mímí kí n míyàn máa èyàn fòyà yàtọ̀ sí kó o sọ pé ìwọ náà ọwọ́ ò ti gbọ́n tó sọ́yìn pọ̀ ń ṣe ń ga lọ́wọ́ túmọ̀ sọ́gbọ́n ni àmọ́ iye ọ̀pọ̀pọ̀ lọ́wọ́ àti ọ̀lọ́pọ̀lọ́ tọ́kàn tóbi lásán tó ń fẹ́ pa gbọ́ lọ́wọ́ à ń bẹ́ẹ̀ wàá ń bọ̀sibọ́sí òfin ọlọ́ torí ẹni tó bá fẹ́ ṣe tí ó lẹ́yìn má má dá sí o ṣèbéèrè Umar radiyallahu anhu wọn ló gbìyàn ní nǹkan yìí ó sì fẹ́ gbà padà látara pò wọn rà padà Ànábì sallallahu alaihi wasallam má dán wò kódà kó ti kọ́ bọ̀ kan ní ọ̀tà fún kí ló dé nítorí pọ́rọ̀ rí ọ́ dàbí tẹni tó gbìyàn ní nǹkan ni tó tún fẹ́ gbà padà lódodo ìwọ o kìí ṣe pé o bùn o tún wá fẹ́ gbà láì sanwó ṣùgbọ́n nígbà tí a bá gbé lórí òṣùwọ̀n yóò dàbí ìgbà tí o fọgbọ́n gbà padà ni. èèlò ló ló fún ọ ńgbà tí ó rà padà iye ẹ ẹ kó o ní pé èèlò lọ lọ́ọ̀tà èèlò ló ló fún ọ. ṣèwọ́n pé iye tó ń lò ọ́ tà. iná ni wọ́n fún o àmọ́ yóò jọ bí ẹni pé lódodo lódodo ìwọ náà tàn ní láti yí pé kó gbà nǹkan padà torí de eléyìí a gbọ́dọ̀ bùnyàn ní nǹkan ká ara padà lọdọ. rẹ̀ nítorí pé yóò mú ìṣújú àti ìfura dání lẹ́yìn náà mo ti bùnyàn ní nǹkan bó bá ṣe wù kó ìjágbára èèyàn bá ká tẹ́lẹ̀ náà kí ló ń bu yẹn bó mo ti lè bùn ọ nìkan tèmi wàá ní níbàlẹ̀ ọkàn mọ́ tí mo wò pé tó ń lọ́wọ́ ni kọ̀wọ́ ẹ̀yìn ndí òní máa lo nǹkan náà rí kí ló kàn mí níta bá ti bùn yẹn èyí tún bójú wẹ̀yìn mi nítorí bá sì mọ̀ pẹ́gbára rí ọ̀ká láti bùn yẹn mọ́ wùlẹ̀ tí ẹ fi bá yẹn ṣàwàdà tẹ̀lé ìjẹ́ bó ṣe jẹ́ ń so àdìsí yìí òun náà ó kín àdéhìí tó ti síwájú lẹ́yìn nípa pé a gbọ́dọ̀ gbìyàn ní nǹkan ká tún gbà padà kódà kó ṣe pé ọ̀nà tá a fẹ́ gbàgbà padà nípa ara kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ bí tá a bá ti sọ pé ọ̀dà àárọ̀ a gbọ́dọ̀ tún ṣe ká alẹ́ mọ́ ó ti bùn ọ́ ti bùn ọ́ kọ́lá ẹ ẹ rí nǹkan tẹ́ ẹ bùn mi mo fẹ́ tàfa àbẹ́ rà tàfẹ́ lomi èmi ọ̀rà tàfẹ́ lomi èmi ọ̀rà tó fi ẹ̀kọ́ rí mi ẹnìkan ṣoṣo ni wọ́n yọ kú o nínú gbogbo bá ọba bóyá ọgbọ́dọ̀ gbá padà òun náà ni bàbá bàbá tó bímọ rẹ̀ ó nìkan ni ṣẹ̀rí àsopọ̀ tọ́ sí kíkí tó bá bọ́ ọmọ rẹ̀ ní nǹkan kan kó tó gbà padà tó bá wù ú gbà padà kó gbà padà nítorí ìwọ. E ìwọ ńlá tí bàbá ní lórí ọmọ débi ká nàbẹ sallallahu alaihi wasallam ní anta wa maluka li abik àtiwọ àti dúkìá rẹ ti bàbá rẹ àtiwọ àti dúkìá rẹ ti bàbá rẹ ńta aláàbùn ààbùn ọmọ dápadà kò sí ní tó burú mẹ wọ gẹ́gẹ́ bíi bàbá táwọn tí mo fún ọ lánàá ó sì mú wa gbé lọ́nu lé fún mi tí ò sí bá mi mo ti gbà padà mi kí ló dé èmi gẹ́gẹ́ bíi bàbá rẹ̀ tẹ́lẹ̀ ìjẹun ti ṣe jẹ́ mi wọ́n ní sẹ́ màmá náà wá ń kọ́ kò tó burú náà torí màmá náà inshallah ní tó ṣe bàbá ó ṣe màmá náà àmọ́ bàbá làdí ti sọ bàbá làdí ti sọ ipò lè padà gba tó gun ọmọ rẹ̀ eléyìí jẹba alimami Bukhari àti Muslim ló gbé àdéhùn jáde àdéhùn tó tẹ̀lé léyìí báyìí ó jẹ́ àdéhùn Abu Hurairah radiyallahu anhu àdéhùn yìí ó dá lórí orí pa ẹni tí máa tara ká máa bunra ẹni lẹ́bùn ṣẹlẹ̀. kábùnrin ẹni lẹ́bùn nítọ́ dání o nítorí pé ẹ rí i pé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ wọn sábà wọ̀ ọ̀rọ̀ wọn sábà jọra ẹ̀mí wọn sábà fàmọ́ra wọn wọn sábà lè fẹ́ bára wọn sì pọ̀ nínú táàbí máa ń fa ojú èèyàn mára. tá fi máa ń nawọ́ rẹ pọ̀ onálẹ̀bùn ẹ̀sì rẹ́bùn ó yàtọ̀ sí sàrà bùkátà kọ́ ló máa ń bí ká gba ẹ̀bùn lọ́dọ̀ ẹni tó bá bùn alẹ́bùn àánú kọ́sì ni máa bí ká bùnyàn lẹ́bùn lọ́pọ̀lọpọ̀ gbà. kìí sàánú ló máa ń bí kápú yẹn lẹ́bùn lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n tó máa ń fi ẹ̀bùn sùn òun náà ní pé mọ̀ ń fẹ́ kémi àti lágbájá ìkí rẹ̀ pọ̀ wà láàrin wa mọ̀ ń fẹ́ kíkọnu kọ́họ́ tí máa ń sábà ṣẹlẹ̀ láàrin wa kó dínkù tí ó bá lè wá sókun mọ̀ ń fẹ́ ìrẹ́pọ̀ pẹ̀lú ọkùnrin yìí pẹ̀lú obìnrin yìí ní ma bi bí kàbùn rẹ̀ lẹ́bùn ẹnìkan ò ní wa jẹ́ pé ọmọ wa wò pé kí ló já má kí ni ń pera rẹ̀ kó o ní ìkùnsínú kan sẹ́ni tí ń ọmọ fẹ́ dáadáa fún ẹnìkan ò sì ní bùn ọ lẹ́bùn kó o náà máa rò lẹ́ẹ̀kan mo lè bùn torí ẹ̀ láti ti sọ pé tàhádù tàhábù ẹ máa bùnra yín lẹ́bùn kìí ṣe pé ẹ bùn àwọn èèyàn lẹ́bùn ẹ máa bùnra yín lẹ́bùn bùn mí èmi náà bùn ọ mo bùn ọ ìwọ náà bùn mi tàfáàlù tàfáàlù tàbádùlù wà bẹ́ẹ̀ yẹn kí ẹjọ́ máa ẹjọ́ máa ẹjọ́ máa èyí kàn sí pé one way wọ́n kàn máa gbá ni kò ní nǹkan tó fún yàn <laughs> mo ní kí n bóyin lélẹ̀ ẹgbẹ́ wọlé <laughs> ọkọ ẹtùgbẹ́ iná wọlé ẹ̀yin ń kọ́ bàbá gbé wọlé tí ègbé jáde kí ni wọ́n ń bún yàn ẹjọ́ máa bunra yín nìyí òfin tó wá di ẹ̀bùn. E táàbì lè máa bùnra wa ní nǹkan òun náà ní pé ẹni tó fẹ́ bùnyàn ní nǹkan kò gbọdọ̀ fojú kéré tó ní tó fẹ́ bùnyàn nítorí pé kò tó nǹkan ní sọ ní dahùn ẹni tí ó sì gbẹ̀bùn kò gbọdọ̀ fojú kéré ẹ̀ nítorí pé tó bá ti fojú kéré rẹ̀ òun ní dínà kálẹ̀ sèmíì. ìgbà tí wọ́n bùn wọ́n lẹ́bùn náà kékeré nke tó gun olú ẹ ọ̀sá ti mú wa lọ́ba ń sí ni. ẹ ní ní tó ṣe pé báyọ̀ òun ó fi bí ọ̀sẹ̀ kan para rẹ̀ ra fùfú náírà ẹran tẹ́n náírà fùfú náírà ẹran tẹ́n náírà ní wọ́n á ń ó ń sèbù twenty five twenty five twenty five títí tó fi wá rẹ̀ bùn fún ọ wá mẹ́bùn ní wá gbé ẹ ok ṣe ọkàn sọ́ọ̀bì kan ni pèsè irú táwọn ẹgbẹ́ rẹ̀ máa búyàn mi torí ẹ píríncípù tó di ẹ̀bùn nínú ṣẹ̀rí à pé ẹni tí ó bùyàn gbọ́dọ̀ fojú kéré ẹ̀ torí tó bá ti fojú kéré rẹ̀ ò ní lè bùyàn tí sọ̀wọ́n tí wọ́n á bùn àdúrà èèyàn yìí ni tọ ìwọ náà tó sì gbà ọ gbọ́dọ̀ fojú di torí tó bá tilẹ̀ ń fojú di tí wọ́n bùn ọ ìmọ̀ dínà kéèyàn ò lè dúpẹ́ yọ sọ yàn dáa láì mọ̀ọ́rẹ́ àìwọ́n á lè dúpẹ́ ẹ̀bùn tí wọ́n bùn ọ yóò dínà ká lè bùn yàn lómi lọ́la nítorí kí tó bá kélé yìí bùn yàn lẹ́bùn ẹni abùn lẹ́bùn ó fètè mété kò dúpẹ́ eléyìí náà fètè mété kò dúpẹ́ ṣé ẹlòmíì ó tún bùn yàn lẹ́bùn mà òní bùn yàn lẹ́bùn kí ó máa kálukú bí ọba ti jẹ ìfẹ́ kíni kíkà ló fẹ́ kíni kọ́ máa gbélé rẹ̀ aha torí ẹ̀ ló ṣe jẹ́ pé àní fojú di ní tá a fẹ́ fún yẹn àní fojú di ohun tí wọ́n fún wa. àdìsí wa sọ pé tá à ń bá ń bunra wa lẹ́bùn á nífẹ̀ẹ́ ara wa nítorí pé ẹni tó bùn ní nǹkan kò sí kódà kó kórìíra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. No ó dàbí ìgbà tó ṣe yí pé yìnyín ńlá ní ìkórìíra tó ní sí ọ ni ìwọ ní ìsìn o ti wá yọ ámà o ti yọ ti yìnyín ńlá nù gbígbé tó o bá ti lè gbé ẹ̀bùn yẹn fún un bí ìgbà tẹ̀ ń fọ́ yìnyín nu ẹ̀ ń fọ́ pé ọlọ́lẹ̀ náà ni òtún bẹ́ẹ̀ ọlọ́lẹ̀ náà ni òtún ẹ̀ rí i pé ìkórìíra ọmọ àdé ìkórìíra ọmọ àdé ìkórìíra ọmọ àdé tó náà bá ti mú kankan tó bá tún bùn ọ ó pé subhanallah ìfẹ́ ọbẹ̀rẹ̀ sí ni wà láàánú tàhádù tàhábù ẹ máa bùnra yín lẹ́bùn yóò jẹ́ kẹ́ ara yín tẹ́lẹ̀ yìí pàtàkì púpọ̀ nínú súnà tún ni pé àdìsí ló gbé jáde kí nínú àti Abu Ya'la Abu Ya'la al-Mawsili nínú tírà rẹ̀ Musnadu Musnadu Abi Ya'la Ibn Hajar wa sọ yìí pé bi isnadin hasan ọ̀nà tó gbà wá ó dáa ó gúnrégé àwọn ẹlòmíràn tún gbé jáde gbọ̀nà tó jẹ́ pé àwọn ẹni tí wọ́n gbà wá ọ̀rọ̀ ń bẹ lórí wọn ṣùgbọ́n tá a bá kó gbogbo ọ̀nà yẹn papọ̀ tá a kó papọ̀ tá a kó papọ̀ tá a lẹ̀ mọ́ra wọn tá a lẹ̀ mọ́ra wọn ó lè jẹ́ hasanun li ghayri ó lè jẹ́ hasanun li ghayri ó tó sẹ̀rí náà. tó eléyìí túmọ̀ sí pé nínú bísúnà ọlọ́run tó ṣe wà ní pé gbogbo ẹni tó lọ́n lópin ìgbà tó bá ti pẹ́ ní tẹ́ bùn lẹ́bùn mọ̀ọ́rì àmọ́ tẹ́ni tẹ́ ẹ lọ bùn lẹ́bùn tí ọba mọ̀ọ́rì á ọkàn máa ń bàjẹ́ èèyàn máa wá gbogbo ọ̀nà láti sọ pé etí mo bùn yín lánàá yẹn ṣé blue ni àbí black ó ní yẹ́lò ni ẹ jẹ́ wò tọ́ba ti gbà báyìí ọkàn máa lọ ní pé èèyàn bọ́ ọmọ. <laughs> tẹ̀síwájú wá sọ pé ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ńkọ́ ṣé bí ọlọ́sàkónilẹ́rù lọ ni àbí ọlọ́sàkónilẹ́rù lọ ọlọ́sàkónilẹ́rù lọ ni bíi báwo ẹ̀ torí wọn náà ti mọ̀ ọ́ pé ah jàǹbá ṣe mí sẹ́ni tó yẹ kí n bò ní nǹkan ni ah, tó ń torí pẹ́lú mi aláìmoore burúkú ni o aláìmoore burúkú tó bá gba ẹni tí wọ́n bùn yọkàn sẹ́nu bí ẹni tí wọ́n sọ pa ni á yóò dùn ẹni tó gùn lẹ́bùn wa sínú oorun wa pé ẹ ìwọ àtàwọn táàmù kò burú màá gbà padà ìwà tí wọn wò ibi tẹ́sìn tún ti dì ọ́ ẹ̀sìn tún lọ gbọ́dọ̀ gbà padà but ẹ̀kọ́ ń bẹ ń bẹ pé ń jọ́ mi kọ́ wọn náà ní fún ní nǹkan mi àdìsí ti sọ pé man la yashkuri an-nasa la yashkuri Allah ẹni tó bá ti kùnà láti dúpẹ́ fáwọn èèyàn lórí oore tán ṣe fún un onímọ̀ àti dúpẹ́ fọlọ̀ onímọ̀ àti dúpẹ́ fọlọ̀ torí ẹ̀ tàhádù tàhábù tó bá ṣeéṣe lẹ́nìkan bá ti bọ́ ọ ní nǹkan kó tó lọ wọn náà wo ohun tó lè bùn ó rí ohun tó lè bùn bẹ́ẹ̀ yẹn so ẹ ṣeun gan ẹ ṣeun gan tó bá fi tó tó ṣe sáà bí ìjọ kan ìjọ méjì kìíní wọn náà wà kankan ẹ lọ gbé fún tó ń tọ́ kò sé nítorí kó o lè bá fún ní nǹkan mi o so ṣùgbọ́n a lè nífẹ̀ẹ́ ara wa tó bá pọ̀ ọ̀nà kan ṣoṣo ní bá ń ti wá tí ẹ̀bùn bá ń wá lọ́nà kan ṣoṣo tí ò wá lọ́nà kejì bí o ń bára lèèyàn máa dà o tó ti pé ẹ̀bùn bùkátà kọ́ ló bí o àmọ́ tó bá ti pẹ́ nìkan ní ọkàn máa bùyàn lẹ́bùn gbogbo wa ní ọmọ bùyàn ẹ̀ ń sì ń gbà ẹ̀ ń ń gbà bí o ń bára lèèyàn máa padà jọ ẹni tí ń bùn ọgọ́ ọmọ ọ̀gọ́ kékeré kò kúkú máa ráyé fún yóò tún gbà náà kò sí tí ó fún yín tiẹ̀ lọ́kàn máa gbà náà nígbà tí wọ́n ti mọ̀ pé ń tọ́ máa rò ní má bùn ma wọ́n náà má bùn ma tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀bùn aláìní máa bọ ẹni tó ní mẹ̀kúnnù ó máa ń bùn ìjọba eléyìí kò sí kàtígórì pé ẹnìkan ló lè bùn yẹn ẹnìkan ò lè bùn yẹn kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tẹ́ lè bùn lẹ́bùn kò sì sẹ́ni tó bùn yín lẹ́bùn tẹ́yìn náà lè gbà lópin ìgbà tó bá ti jẹ́ ẹ̀bùn ni. àdìsí tó tẹ̀lé léyìí báyìí òun náà tún dá lórí ẹ̀bùn ṣùgbọ́n òun lẹ ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ wọn ló wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم تهادوا فإن الهدية تسل السخيمة أما براي لكم nítorí pé dájúdájú ẹ̀bùn bíbùnra ẹni ẹ̀bùn ẹ̀bùn tá a máa bùn ní o tòṣìlò sàkìyìmá a máa hu a máa hu ìdínisínú tegbòtegbò dídì táwọn èèyàn máa dira wọn sínú ẹ̀bùn bíbùn rẹ ni a máa hu tegbòtegbò dànù àdéhùn yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ṣe déédéé ìtumọ̀ rẹ̀ ṣe déédéé ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ láde ìyẹn ni pé tẹ́ bá bùnra yín lẹ́bùn ẹ lọ mọ̀ yín pé ẹ̀bùn a máa hú ìdíra ẹni sínú yóò hù tegbotegbo à ẹnìkan lè máa bọ́n lẹ́bùn kó ajẹ́ pọ̀ náà lọ́wọ́ tó ajẹ́ pé ó dì sínú yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ torí ẹ̀ tí ẹnìkan bá di ọ sínú tẹnìkan ń bọ ọjà tó ń rẹ tí ìfẹ́ rí mi rẹ látàn ọ̀kan pàtàkì nínú ọ̀nà tẹ́ fi mú ìṣẹ̀lẹ̀ yẹn wá sópin ọ̀nà lẹ́bù ọ̀nà lẹ́bù torí ẹ̀ ká gbìyànjú àdéhùn yóò fẹsẹ̀ rìn lọ ṣùgbọ́n tó máa rẹ̀ ṣe déédéé ká gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe é pé á máa bùn àwọn èèyàn lẹ́bùn pàápàá jùlọ ẹni tá pé ó kórìíra wa kò fẹ́ rí wa kò gbá tiwa ẹjá wọ máa bùn lẹ́bùn ẹ̀bùn tá à ń bá ń bùn bí ọba ń mú ìkùnsínú yẹn kó pátápátá yóò sì dínkù débi pé kò ní fẹ́ẹ̀ sí ma eléyìí pàtàkì púpọ̀ eléyìí pàtàkì púpọ̀. ẹni tó sì ń kórìíra rẹ tí wọn náà tó dàbí ìgbà tó ṣe pé kò fẹ́ rí ọ ẹ̀bùn tó máa bùn oníjọ́ jẹ́ nǹkan jíjẹ oníjọ́ jẹ́ nǹkan jíjẹ lọ́jọ́ nǹkan téèyàn lè lò téèyàn lè fi ṣàǹfààní tí sì ní jẹ́ nǹkan tó wà locally made tí o fi máa wọ́pẹ́ ti po kìnnì kan mọ́ kìnnì kan ti yí kìnnì kan mọ́ kìnnì kan ẹ̀ńtẹ́ bá tiẹ̀ jẹ́ lẹ̀ ń wá. tó ẹjọ́ jẹ́ nǹkan tó ṣe pé ah wọ́n ṣe ń ta náà nù àbí òye wọ́n ṣe ń ta náà nù ọ̀rá jẹ́ búrẹ́dì yóò kọ́ sí láàrin pé kí ló rì bọ́bẹ̀ kí ló kì bọ́bẹ̀ tó bá jẹ́ nǹkan jíjẹ yóò bá lẹ́bù kò ní jẹ́ o tó tí máa tẹ̀ ń bù jẹ tí ń jẹ ìyàwó rẹ pé kí ni táǹpù yín lélẹ́yìn pé ah, bàbá tí ọba bá ti ṣera rẹ kó o tètè gbọ́ná lé rẹ̀ tó ẹ wá àwọn nǹkan tí ò bá jẹ́ jíjẹ nítorí pé fífẹ́ ọba sí ìdébì kan pẹ̀lú àwọn àwùjọ táwa wà lẹ́kí gbogbo àwọn àkídà àwọn nìkan nìkan ń gbowó àwọn ẹnìkan wọ́n ń lórí àwọn orí wọn ti wá yọ̀pọ̀ bí bọ́ọ̀lù àwọn máa lórí wọn ni àwọn máa lo gbogbo àríwìsí tiwọn so bàbá yìí tó ń sá ti gbàgbọ́ pẹ̀lú àwọn rọ́bìṣì yẹn ẹni tó máa bùn yẹn lẹ́bùn oníjọ́ jẹ́ bí nǹkan jíjẹ o hmm. nísìnyí ẹnìkan ní ìfẹ́ obìnrin ní nǹkan jíjẹ kọ̀ jẹ́ orí àkìtàn lẹ́bàá obìnrin lásán tó yẹ kó wọ̀ kó wọ́n bá dá ọlọ sọ́nù àbí òye wa ẹ̀bùn lancet kọ́ sọ́nù kòròfó yé wa ẹ̀ so ẹ̀rì pé ẹ̀rì mú bẹ̀rẹ̀ náà so torí de eléyìí báyìí ìbùnilẹ́bùn ẹ̀bùn bíbùn rẹ ni ó máa ń hú ìdíra ẹni sínú tegbòtegbò àdéhìí yẹn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tó máa rẹ̀ sí dédé àdéhìí dáàbò pápá ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ lálẹ́ yìí àdéhìí Abu Hurairah ni radiyallahu anhu qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam ya nisa al-muslimat la tahqiranna jaratun bi jaratiha. ولو فرس نجاه متفق عليه النبي صلى الله عليه وسلم nínú àdìsí yìí ó ń kọ́ alẹ́ kọ́ ńlá ẹ̀kọ́ kámẹ́sì ṣàfojúdi sí ní tí wọ́n bá bùn alẹ́ bùn ẹ rí i pé a sọ yìí pé òfin tó di ẹ̀bùn nínú ṣẹ̀ríya nínú rẹ̀ ní tí ó bùn yẹn lẹ́bùn kò gbọ́dọ̀ fojú kéré ní tí ó bùn yẹn ẹni tá a fẹ́ bùn náà ńkọ́ kò gbọ́dọ̀ fojú kéré rẹ̀ àdéhùn wa dá lórí tẹni tá a fẹ́ bùn pé kò gbọ́dọ̀ fojú kéré ní tí wọ́n bùn after all kìí sowó rẹ̀ wọ́n fi rà owó yẹn sì wúlò fẹ́ni tó ní oní àmọ́ntọ́ yẹ kó wọn fowó hàn sí kó tó mówó kó tó lọ́ọ́ fi ra nǹkan tí ó bùn ọ lẹ́bùn tí ò bá sì bùn ọ lẹ́bùn yẹn wọn àtàwọn bàbá ńlá rẹ ò tó kẹsọ pé kọ́ gbélé ayé tó ọwọ́ pé ó ní nǹkan tó fojú sùn pé òun fẹ́ kí ìfẹ́ wà láàrin sábà wá pé o ti rí mú oògùn rẹ ti ṣẹ lórí rẹ ìní fi ń rẹ́gùn ránṣẹ́ sí ọ yóò sọ pé kó bàjẹ́ fóògùn òfò torí rẹ akramakumullah anybody tó fún ọ lẹ́bùn mọ̀ yín pé owó tí ò rọrùn fóònù náà láti rí ló fi lọ́ọ́ ra tó gbọ̀n lẹ́bùn tòmọ́ wọn àfi tó bùn ọlẹ́bùn fìràrì o mọ́jọ wa jẹ́ pé wọ́n ló fọ ara rẹ̀ gbé nǹkan fòwúrà tó wà lọ́mọ dá sórí àkìtàn wọ́n sì ti jẹ́ nítòsí pé nǹkan bùn ẹ̀ wọ́n á gbé sí under experimental work kó wo ní tí ó ṣẹlẹ̀ sí láàrin ọjọ́ mẹ́ta gbọ̀dọ̀ bùn ní nǹkan ìgbà tó wọ́n pè ọwọ́ tiẹ̀ náà da èrò rẹ̀ ò ní da torí wọn sọ pé ìdá sá àfẹ́rẹ́ lọ́mọ́rù ìsá ẹ̀tọ́gbọ̀nọ̀ọ́nù. gbogbo ẹni títí ọwọ rẹ ọba da èrò da tó títí ọwọ rẹ bá da èrò wọn ò ní máa rìn tìfúra tìfúra ah, èmi wọn mí ni o tí ń sọ èmi ọba o tó wọ wọn fẹ́ jọ tiẹ̀ sùn kí ni tí wọ́n sì nígbà tí bá da èrò torí ra yìí ni obìnrin obìnrin ẹ ẹnìkan nínú yín kò gbọ́dọ̀ fojú di ẹ̀bùn tí alábàágbé rẹ̀ bá bùn ún o àwọn olùmọ̀ sọ pé àdìsí wọ́n ti já àwọn ọ̀rọ̀ kan lọ́nbẹ̀ tó yẹ kó yé ẹnìkan nínú yín kò gbọ́dọ̀ fojú di ẹ̀bùn tí alábàágbé rẹ̀ bá bùn o alábàágbé rẹ̀ lóbìnrin ó bùn lẹ́bùn kò gbọ́dọ̀ fojú di kò gbọ́dọ̀ fojú di ẹ̀bùn yìí walaw fartan nashah kódà kó ti pátákó ẹsẹ̀ àgùtàn ńlọ́ba bùn ọgbà tìdùnnú tìdùnnú ẹ ṣeun ọlọ́run san yín lẹ́sàn-án rí o ọlọ́run jẹ́ káwọn náà lè ṣe o yẹsẹ pé tọ̀lọ́ jù báyìí lọ o tí o bá lẹ́bù nìyẹn o ẹ̀ẹ́n tò tò ní sábọ̀ òtí ìdúpẹ́ rẹ̀ tó ọ̀rọ̀ àdìtọ̀ ló báyìí lọ o ọlọ́lọ́mọbi tí yorùbá ti rí gbogbo àtẹminọ́lọ́jì ọ̀rọ̀ pé tọ̀lọ́ ó ju báyìí lọ ẹ máa bùn wọn ní nǹkan lásìkò ọdún tẹ̀mí ó ju báyìí lọ. ẹ̀yin kan fẹ́ máa gbà ní ẹ̀yin náà fẹ́ gún yẹn. tọ́ ní báyìí obìnrin tánàbí sallallahu alaihi wasallam fi wá ń sọ̀rọ̀ pẹ́yìn obìnrin mùsùlùmí nítorí pé àwọn obìnrin ẹ gbọ́dọ̀ máa fojú ẹnìkan gbọ́dọ̀ fojú kéré ẹ̀bùn tálábàgbé rẹ̀ bùn ẹnìkan nu yóò gbọ́dọ̀ fojú kéré ẹ̀bùn tálábàgbé rẹ̀ bá bùn nítorí káwọn obìnrin tẹ rí yẹn àwọn ló máa ń sábà ń ṣàfojú dìjú àwọn ló máa ń sábà ń fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn méjì àjàjà tóbìnrin kan máa ń rí gbádùn àtò ń gbà máa rìn ni wọ́n máa fi àyà yọ máa wúra rẹ ní pé kí ni wọ́n já mọ́ kí ló ń pera rẹ tòótọ́ máa bùn lẹ́bùn tó sì ti jẹ́ ìyá onígèlè onílé gogoro tí ń jọrọ ẹ̀ lójú kí ni ẹ lè fúnrú rẹ̀ tí ó jọ lójú kò ní jọ lójú kódò lè pé ẹ àbá gba ẹ̀bùn tí ó lò ń gbé wáyé ká lò àmì ẹwúrú abọ́ tó gbé kínní sí tí adúrú mi ni wọ́n máa fi stainless gbé nǹkan ránṣẹ́ sí kí wọn ní wọn bá fi gbé ránṣẹ́ màmá kí wọn bá fi gbé ránṣẹ́ mami rubbish aha àwọn obìnrin fẹ́ràn ìgbéraga wọn fẹ́ràn ẹni tí wọn sì ń ṣe ìgbéraga yóò ṣàfojúdi wọn máa gbéra gẹtí ayán wọn máa wá fojú di ẹlòmíì tòlánà bí fi dojú ọ̀rọ̀ kọ wọn alábàágbé tó alábàágbé yóò wọ àwọn náà pé káwọn ọ̀rẹ́ náà tòun á rọra gbé ṣé ilá la sè lálẹ́ yìí ilá yìí sì dùn pọ̀ lẹ́nu tiẹ̀ kò mọ̀ pé lẹ́bù tàwọn tó ń gbé kinní lọ fún ó yàtọ̀ lọ́ba àdúgbò ara lọ kọ́ abáwọn náà gbé lálọ́ wọ́n sì já gbogbo orí ẹja tẹjúmọ́ àlejò <laughs> wọ́n kó sínú wíwìnwí àfa lọ́sẹ̀ gbé kíni gbé kíni síkírì à ọmọ tó gbé nǹkan ara síkírì lọ́mọ bá síkírì wọn gbé níbo ń bẹ̀. <laughs> bẹ́ẹ̀ kí ní gbẹ́rù rẹ lọ́fún ah la ilaha illallah ẹ wo bí ẹ̀bùn ṣe lè bí ká fẹ́ràn ara wa bẹ́ẹ̀ náà láì gbà á ló lè bí ìkórìíra tí ọ̀lẹ́gbẹ́ wọ́n gbé ẹ̀bùn àwa ti bá wọn ah bọ́mọ ń bá mọ́sẹ́ jẹ́ tó náà ti gbọ́ Yorùbá dáadáa tó ní àmá mi tó sáré wọlé tó ní má mi ah lólu ló kù tí àti tí ó lù <laughs> wọn ní tí tí tí kéré nígbà mo wá sí sẹ́ẹ̀rì kọ́ bẹ̀ẹ́ la gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kínú pé òtò dání gbẹ́gbẹ́ à tí ìyá ẹlẹ́yìn náà bá ṣe sùúrù tó bá fún jà ẹ̀ ṣe bó july náà lọ ṣèṣe nílá ayé náà wọ́n ti dá padà pé nọ́ọ̀ ìjọba àjọgbà lájọ rẹ ànábì ọ̀sọ̀lọ́lá àjọlá ẹ má fojú di ti alábàgbé yín bá fún nítorí pé ètò súnmọ́ jù ní pé alábàágbé ọmọ bẹ̀rẹ̀ pọ̀ pẹ̀lú alábàágbé rẹ̀ ẹ lákòókí láǹfààní ká máa jà ní ìdílé àwùjọ Yorùbá wa yìí nìyí ẹ̀yìn ò rí tí àwọn alábàágbé tí wọ́n ń jà burúkú tí wọ́n ń búra wọn wọ́n tún lè jára wọn wò lóbìn ilẹ̀kùn lórí ọ̀rọ̀ kan tí ò já kankan èsì pé ẹ̀ ń jọ ń fọkọ̀ kaná èsì pé bọ́yá nìkan yàgbẹ́ lórí ìgbẹ́ lómi ايش المشكله kí ló ń fẹ́ dé kí ló fẹ́ dé tọ́ sáré wọ́n sọ tí wọ́n là wọ́n tì lókè tí wọ́n á kérò àwọn obìnrin wọn máa jọ ẹ̀ṣẹ̀ǹjì ẹ̀bùn láàrin ara wọn àbí òye wa ike tọ̀ ẹ ti rọ àṣẹ wa masha allah la quwwata illa billah ó dùn dùn dùn dùn ẹ bá gbé ránṣẹ́ sí i àwọn sì ti fẹ́ san búrẹ́dì sùn ẹ̀wá tí wọ́n á dé mọ́rẹ́ni kejì sínú wọn dùn àbí òní dùn ókè káwá pé ìyá tó gbẹ́wà ránṣẹ́ sí wọn lálẹ́ àná ó wá ṣe tó gbà wọn nínú jẹ́ láàárọ̀ yìí tí wọ́n sọ dìjà pẹ̀lú òkú ọlọ́run ẹ̀rí pé wọ́n mú mara kódà bọ́ bá fẹ́ bínú àmọ́ mi ẹ má gbàgbé àwọn gbẹ́wà ránṣẹ́ lálẹ́ àná o bọ́ bá gbẹ́nu sọ̀rọ̀ sá látẹnudẹ ni wọ́n ń sa àìsàn látẹnudẹ àmọ́ kí ni wọ́n gbé ránṣẹ́ sí síbí ká lè rẹ́ náà ni orí ìyá náà wà ní àwọn ìjà wọn bá dínkù láwùjọ àwa Yorùbá yìí omi ọbẹ̀ ńlá ní kọsẹran bẹ fojú di bóyá lábàgbé wa ń táwa fẹ́ gbé táwa fẹ́ gbọ́n nu omi ọbẹ̀ wa ránṣẹ́ sí bóyá àwọn ní ìsìn búrẹ́dì tẹ́ ń jẹ omi ni wọ́n fi ń kun sẹ́yìn bá gbómi ọbẹ̀ ránṣẹ́ sẹ́yìn mọ̀ pé òun ọ̀yàtọ̀ sámàlà mánu nítorí pé búrẹ́dì nílùú mi òkèlè ni. Lo, mi, tẹ́bá ti rọ́bẹ̀ tẹ́bá fi kún ọ̀dà gbígbà táwọn náà ń jẹ kàní tẹ́bá gbé omi ọbẹ̀ ránṣẹ́ sí wọn làwọn náà bá tún fi á yọ dà fún yín gbígbà tẹ́ mọ̀ pé àwọn àǹtá fi kún búrẹ́dì tẹ́ wá wo bí oríṣiríṣi ìkùnsínú ọ̀bá ti ṣe dínkù láwùjọ wa tẹ́jẹ́ káwọn náà gbìyànjú ìtẹ́sìn Islam kọ́ wa ká máa lò ká máa bùnra wa lẹ́bùn ká sì má fojú kéré tí wọ́n bọ̀ wá ká máa bùnra wa lẹ́bùn ká má jẹ́ kó pọ̀ síbì ẹ má bùn wá káwọn náà bùn wá ká bùn wá káwọn náà bùn wá kò sí nǹkan tó burú mọ́ gbogbo ọjọ́ máa ti bùn wá ẹ á lò ń lòkulò ẹ mẹ́jọ á sì ń sìn pé kò kúkú ná mi ń kọ́ bọ̀ ẹ wàá gbé síbi tó yẹ kó bẹ́ẹ̀ nìkan bá fẹ́ digbé kó digbé eléyìí inú wà tí ọ̀dà ni inú wà tí ọ̀dà ni nítorí pé tí wọ́n bá bọ̀ yẹn ní nǹkan kan lónìí tó o bá lò dáadáa ó ti dínà kó rí mi lọ́la torí ẹ ọlọ́run ọba kọ́ má dínà òrè má wa ẹ jẹ́ káwọn ọ̀nà gbìyànjú àwọn tábà ti ń gbọ́ inú ẹ̀sìn wa kété ká máa dájọ́ ká máa dájọ́ jíjọ́ táwọn ẹbí yìí sóde rárá gbogbo táwọn bá ń ti ń gbọ́ ká máa lò kọ́lọ́run ọba kó ṣàánú wa bàbá rẹ̀ ń tó níbèrè kan àbí méjì kò sí. Aleykum salaam. orúkọ téèyàn ń jẹ́ kó tún sọmọ rẹ̀ àbórúkọ àbúrò rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ lópin ìwà tó bá pọ̀ kọ́ bá ti tán láyé kéèyàn tún wá sọmọ rẹ̀ ló kọ ara rẹ̀ nǹkan gẹ́ẹ̀tì rẹ̀ àmọ́ kọ́ sọmọ ló kọ àbúrò rẹ̀ kò sí tó burú nu eléyìí lópin ìgbà tó bá ti pẹ́ máa pè dáadáa kìí ṣe pé olùkọ́ bàbá kékeré ẹ̀dá kó bàbá kékeré yorùbá lẹ́bù ni ẹ́ wọn ò ní lè pọ́ ọmọ lóko tiẹ̀ olóko baba kékeré olóko baba kékeré láti baba kékeré tẹ́bá ti lè pè é sí wàhálà mi bákan náà lómi ọ̀ sọ ma ní orúkọ baba tiẹ̀ wọn á ní lè pè é olóko olóko tani olóko <laughs> wọ́n fẹ́ sọ pé olóko baba olóko baba olóko baba báwo ó kọ́ rẹ̀ lẹ́ẹ̀ma pèpè sí wàhálà mi ẹ lè lakọ mọ bàbá yín lórí àmì eléyìí ọmọ tìyín tẹ̀ ń po kọ tiẹ̀ eléyìí jẹ́ bó orí ńlẹ̀ bẹ́ẹ̀ kó tó lọ sọ àbí òye wa eléyìí jẹ́ bó ti jẹ́ àríkú. Thank you ní egun nǹkan tí ọ̀dà ní wọn kọ̀. Bí àwọn arúgbó tó ń bá gbogbo ìgbà tó ń bọ̀ wọn bá ti ní òkú lọ́wọ́ rẹ̀, wọ́n máa ń ṣe ìṣe ọmọ òbí kọ́tà máa ṣe nǹkan tó ẹ̀kọ́ lọ́pọ̀ ọmọ rẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni lọ́kọ ní ọ̀rọ̀ àgbàdo wọn tó kù níbi. Kò sínú dáadáa ti ṣe kíkẹ́ fọmọ yín sílẹ̀ fẹ́ tí ó bàjẹ́ kó lè bàjẹ́. Eléyìí sínú dáadáa ṣiṣẹ́. Ó kọ́ náà sọ pé ayọ̀ lẹ́dí na àmọ́nú qu anfusakum wa ahlikum nara ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ wá sọ fún rí ara yín àti fún ìyàwó àtàwọn ọmọ yín níbi àti wọná so eléyìí kò túmọ̀ sí pé ọ̀rọ̀ sí dáadáa tó lábàgbé ẹ̀bùn ra yín lẹ́bùn kò túmọ̀ sí pípọ̀ ọkọ mọ́ ayé lẹ́fẹ̀ẹ́ ní ọba tiẹ̀ jẹ́ lọ́sọ̀ ọmọdé lórí ibú rárá o ẹni tí ọmọ yín ọba ṣe yóò fi di ọmọ kọ́mọ tí yóò fi di ọmọ burúkú kò síbi tí Islam ti gbà pé kẹ́ fi ilẹ̀ pẹ̀lú ẹ̀ torí pọ́ bàjọ́ ọmọ alábàgbé yìí kọ́dà ẹ̀sìn tí wọ́n mọ̀ mo ti ní kọ́ ọmọ bàlágbọ́já rìn sọ̀tẹ́ mi kọ́ àwọn ọmọ rẹ̀ náà fi lè sọ pé ó ní kó ọmọ bọ̀ọ̀lì má kí ni wọn náà fi fẹ́ bá a lè ṣe ẹ sì jẹ́ kọ́ máa yí wọn kìí ṣe nítorí nǹkan kan àti nítorí ìwà burúkú tí ń wù tí gbogbo èèyàn náà mà àtàlẹ́ tó wù pé kọ́ máa tó wọ́n bàjẹ́ kí là ń bímọ sínárì àtàkùn fẹ́ máa bímọ fún kíkọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ ni ọlọ́mọ bá ọmọ wa jẹ́ o ẹ wo wàhálà ká bímọ ẹ wo wàhálà ká tọ́ máa kó wá jẹ́ pé òun kàn án plan púpọ̀ máa rí ọba jẹ́ kí ni fáyidà kò sáǹfààní kankan bẹ̀ ààrẹ kò sọ̀rọ̀ àmọ́ ọmọ tí ọ̀wá gbọ́rọ̀ àwọn ọmọ burúkú náà èsì káwọn adágún lásán náà ká máa lé àwọn ọmọ wa jìnnà sí lásán nítorí pé tí ọmọ kan ọba da ládùúgbò tí ọba da láwùjọ tí gbogbo wa bá fi dágún láti yóò padà lápá lára tiwa náà nítorí pé ní ìsìn yẹn ń kọ́ ọmọ yín sáfún tó bá yá ọmọ yín lọ bá gbogbo ẹni tí ó bàbá ṣeré àbí èyí wa sẹ́yìn ò tí rí bàbá màmá kan àbí màmá màmá kan tó ń lura wọn nítorí pé ọmọ ń bọ́ ọmọ ṣeré mo ti ní kọ́ ọmọ dọ́dọ̀ rẹ̀ mọ́ mo ti ní ibi dẹ́yìn ti ń lura yín àwọn ọmọ tó ti ń ṣeré tí wọ́n lọ́ọ̀ fún fẹ́ ẹ̀yin á bá jà torí de eléyìí wáyé èyí tó yẹ wá ní pé ọmọ tí ò gbádùn tí ò gbọ́n tí ń hùwà burúkú ọmọ aládàáradá kí gbogbo aláwùjọ ká péjọ ká tún sí torí tó náà bá da ọ̀dà fáwọn ọmọ wa tó bá ń ṣe ń tẹ̀síwájú pẹ̀lú àìdá yóò padà lápá lára àwọn ọmọ wa náà torí àwọn ọmọ tẹ́ rí yẹn tó bá yẹ kẹ́yìn bá ń pe ọmọ kókó ṣe dáadáa tẹ́nìkan bá wà ládùúgbò tí ń fọn fèrè ẹ mẹ́sì dáadáa fèrè wọn fẹ́ máa gbọ́ báwọn ọmọ ti wà ní ẹni tó fẹ́ ba tiwọn jẹ́ òun ni wọ́n fẹ́ máa gbọ́ tèmi fẹ́ẹ́ wá gbọ́dọ̀ gbìyànjú ládùúgbò láti rí pé ẹni tí ò ní jẹ́ kí àwọn ọmọ yín kan gbọ́rọ̀ kan gbádùn gbogbo yín gbọ́dọ̀ mú tiẹ̀ náà ṣe níṣẹ́. ẹni tí ó wá sọ̀rọ̀ àti ẹ̀sọ́ náà gbogbo àṣedànù ní ìsìnká pé sọ̀rọ̀ àtùlọ̀ àṣùn ó ń wọlé ní nǹkan bíi four twelve so àwọn ẹnìkan tí wọ́n á bẹ̀rẹ̀ láti four àṣedànù lẹ́bùn wọ́n wá ń ṣe lọ títí títí títí gbàdúrà dé rákẹ́lẹ̀ kẹta sí láti wà ní four thirteen àsìkò ti wọlé báyìí gbà náà ni wọ́n tó dé àsìkò àṣírí ti tó ni wọ́n dé so wọn á nígbà tó jẹ pé àárín ni wọn ti gbọn ló ti ló ti jọ ìwọn àsìkò sì ti tó ń gbà náà táàní sọ pé sọlá ti tẹ̀ dà kọ́ dà nítorí pé dájọ́ sọlá tó lè máàmù náà ń bẹ fún tiẹ̀ náà òfin ṣẹlẹ̀ àìsọ pé tí ìbẹ̀rẹ̀ ìjọsìn bá bàjẹ́ kò sí bí parí rẹ̀ ṣe lè dà tẹ̀wọ̀n kí bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dà ìparí rẹ̀ náà ń kò lè dà ọjà ìwòsàn ǹjẹ́ tó pin yàn bá ti ṣe ájì rí kò tí ì ṣe ọmúra rí nínú súnà nàbì sallallahu alaihi wasallam ni pé nínú ojúṣe tá a ṣe fókù lẹ́yìn ikú rẹ̀ ń kálọ̀ bá ṣe ájì kálọ̀ bá ṣe ọmúra yóò gbà àmọ́ pẹ̀lú mọ́jà àwa tá a fẹ́ bá ṣe ájì yẹn láti kọ́kọ́ ṣe tiwa náà. yẹ́jẹ̀ pé bóyá bí èsì ẹni tó fẹ́ bá ṣe hajj tó ṣe tiẹ̀ lẹ́sìn ọdún yìí lọ́wọ́ afẹ́ bẹ́ẹ̀ lómi ṣe tòyọ́ ọba anabi sallallahu alaihi wasallam wà ní miqat níbi hajj dágbére tó ṣe wọ́n wá gbọ́ sọ pé mọ jẹ́pẹ̀ rẹ láti hajj fún anabi níta ni yẹn ẹ̀yà mi ni tó ti kú anabi wa ni ṣé ti ṣe hajj rí fúnra rẹ bí ó lóun ò tí ì ṣe rí anabi ni ṣe léyìí ní tiẹ̀ tó bá wá dọdún tí ń bọ̀ kọ́ wá ṣe hajj fún ṣobroma ṣe léyìí jẹ́ ṣe jẹ́ a ní nǹkan kan nínú ṣẹ̀ríà tó ń sọ yìí pé ọ̀sọ̀rùrọ̀ wọ́n ní tí èèyàn bá jẹ́ pé èèyàn lọ bẹ́ẹ̀ lómi ṣe hajj. ó wá ṣẹlẹ̀ wípé ẹni tó fẹ́ bẹ́ nìkan ṣe hajj wọn ò tíì ṣe tiẹ̀ rí wọ́n ní ọfẹ́ ọkọ̀ hajj yẹn ó yí padà yóò di òun náà ni wọ́n pè ní ọ̀sọ̀rúra ni ńgbà tó ti jẹ́ pé wò ó ṣe hajj yẹn rí láti bẹ́ẹ̀ lómi ṣe ó rí bá tó di inú ń dáa máa ń ṣe fókù tí máa wúlò fókù nù lẹ́yìn kó ẹni tí ò sí hajj rí kaba sí kò sí umra rí kaba sí yàtọ̀ sí òkú òfò irú ìdáhùn Yorùbá máa ṣe o tá máa tanra wọn jẹ lórí irọ́ àwọn tí wọ́n ń sẹ́wọ̀n pásítà làwọn ń tó o pé kinní kan sì kú bàbá rẹ̀ oye oye ó ti kú ìyá rẹ̀ oye oye kí ni oye oye kí ni bí èsì ìrìtùmọ̀ Yorùbá dé. gbogbo eléyìí o iná ẹ̀ ní ìwúrí tiwọn káyọ gbọ́ kọrùn ọmọ ìrọ̀ lásán náà maaleykum si kò sí ti ń má sì pé nǹkan ládàáda lẹ gbọ́dọ̀ lọ. Ah. Alaikum. tọ́ wọn la gbọ́ pé Abubakar radiyallahu anhu bàbá rẹ̀ gba Islam. kí ló dé tọ́ba dákọ̀ abubakar káyọ̀tì radiyallahu anhuma tọ́ba abubakar nìkan la sọ àdàkọ̀ bàbá rẹ̀ ní. tọ́ba sọ pé an ibni abi quhafa kí àdìsí wa látọ̀dọ̀ ọmọ bàbá quhafa a sọ pé radiyallahu sọ yé wa abubakar nìkan náà nìkan sọ bàbá ń pé bàbá abakuru bàbá abakuru ọ̀nà abubakar náà bí kò sọ pé bàbá télọ̀ tó a sọ pé rọ̀bí ọlọ́wà nù náà àlékún sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí yẹn látàrí pé ọ̀pọ̀lọpọ̀ kan dúró ló kọ́ pé àwọn ti sọ láti náà kàn wọ́n sí mbẹ̀ ìyẹn náà ẹ fi sọ láti lè ṣe àìsàpèjú rẹ̀ tó wò wò tó bá ti wá parí sọ láti kọ́ rẹ́kọ́ọ̀dù gbogbo tó rò nù sọ láti ẹgbẹ́ rẹ̀ omi nìkan tí wọ́n rò ní pé lálẹ́ yìí tó bá pé sùn ti wà ní àṣàrò mo fẹ́ jẹ ẹ mọ abínú bí ìmáàmù bá tó ń bá sọ láti lọ pé sọ láti ti fẹ́ pẹ́ ju tèmi lọ ẹ tó ẹlòmíràn máa rò pé ẹ ọkùnrin kan tí mo wá lọ látàárọ̀ kó sanwó mi ti ń ba ó yẹ kí n ka mọ́lé lálẹ́ yìí tó gbogbo orú àwọn nǹkan yẹn máa ń wà lórí àwọn èèyàn kò wá síbẹ̀ sí lè yára yín yà wàláhì wàláhì àdánwò nílé ayé yìí kọ́lọ́wọ́n bọ́ dákunjọ kó sànù àkójẹ kára àlùjẹ náà tẹ bá wo àwọn nǹkan tí ó lè díyàn lọ́nà láti wà àlùjẹ náà ọ̀pọ̀ gan o ọ̀pọ̀ gan sọlá àti tá à ń ṣe yí báyìí a ní ládàá kankan bẹ̀ ẹ̀yà àfihàn bá àgbàtà bá fi jẹ́ pé tọ́lọ́ nìkan náà là ń rò sẹ́yìn bá wa pín sọ́nà mẹ́wàá ìdá mélòó nu mẹ́wàá lẹ́fin ro tọ́lọ́ nìkan challenge ń bẹ wájú wa kọjá sísọ. So torí pé tẹ bá ti ṣe Allahu Akbar bá ìṣètọ́ni ti dé gbogbo ń tẹ̀sí gbàgbé láyé yín lẹ́ẹ̀mọ́ rántí sòtẹ́yìn ẹsì lè má tètè fura kẹ́ tún tètè dára yín padà tẹ́tẹ́ pé mà tẹ̀lé lọ ni bí ṣe ń fa yín lẹ́ẹ̀mà tẹ̀lé lọ ẹ̀ríkẹ́ ìmáàmù gángan mi yóò ti rùkú ẹlòmíì lè má mọ̀ pé wọ́n ti rùkú lọ́kẹ́ ẹ̀ ń tẹ́ bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́ẹ̀mà fọwọ́ tọ pé àmà ti lọ wàláì mùsùlùmí gidigidi ni sòtírọ̀ ẹ̀ bá ṣẹlẹ̀ sí yàn téèyàn mọ̀ pé òun bá sọ láti láti bẹ̀rẹ̀ lọ́ba tún dìde kò sí kò kò kò kò sí àmọ̀dájú kan tó wá fún títí tó tún fi parí rákà yẹn náà torí nítorí máa ń ṣẹlẹ̀ sọmọ kí n gbà mí o lè ti dìde kọ wá rántí pé ah mo bá sọ láti láti bẹ̀rẹ̀ mọ̀nà ọ padà síjọkọ̀ so àmọ́ nìsín ọ̀ma so látàrí iyèméjì wàá múraká yẹn wá tó bá wá parí kó tó sálámà wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé lẹ́yìn ìforíkanlẹ̀ gbàgbé látàrí iyèméjì ni o ti kọ́kọ́ ṣàtúnṣe sọ láti rẹ̀ ọ wàá foríkanlẹ̀ kó tó sálámà náà torí ẹgbà tí ẹnìkan sọ pé òun òun gbowó pamọ́ wọn ọmọ ibi tó ń gbé sí wọn á bá ìmáàmù Abi Hanifa rahimahullah pé n tó ṣẹlẹ̀ ní Abu Hanifa ni kó sálọ aládàá dáa orí pàdé àlùwàlà ń do dáadáa kó wa lọ sí rákà méjì kò sì gbọ́dọ̀ rò nǹkan kan nípa ilé ayé yìí nínú sọláàtì ó sì sàlùwàlà dáadáa wọn á wá sí ibi tí ó ti ṣe sọláàtì ó sọ Allahu akbar bẹ́ẹ̀ ni ṣètọ́ni sọ fún un ọgbàgbé bíbí báyìí ló gbówó sí tó ń tún da nǹkan bò ń jọ nǹkan káwọn èèyàn mọ́ bá a mọ̀ ìyẹn ni pé máa wulẹ̀ kó o ṣe sọ láti kankan tó lọ́ba sáré da sọ láti yẹn rú papọ̀ wọn á bá Abu Hanifa pé mo ti rántí mo ti rántí kí ni ó ní ṣebí mo sọ fún ọ pé tó bá ṣe sọ láti ọgbọ́dọ̀ ro nǹkan míì ó ní à bí mo ti ṣe ọlọ́wọ́ pa ni mo rántí ṣètọ́nù tẹ́sí rí i pé gbogbo aná ni màá dà láàmú àìmọye nǹkan tẹ́kí kó tó bẹ̀rẹ̀ sọ́láàt ó gbìyànjú láti rántí rẹ̀ ọ̀ràn tí ma tó bá ti ṣe Allahu Akbar tà ṣe Allahu Akbar wa gbogbo detail ni ó wà fún ọ gbogbo àlàyé tó fẹ́ ni ó wà gbogbo eléyàn túmọ̀ sí dáadáa aburú ló túmọ̀ sí o ó túmọ̀ sí pé ṣètọ́ni jẹ́ ọ lérí ọjà wọn náà sì sọ̀rọ̀ alẹ̀ tèèyàn máa bọ́kàn rẹ̀ jà wọ́n ní kí ni máa jẹ́ kí èèyàn máa rántí ọlọ́run ní gbogbo ìgbà tí èèyàn máa ń ṣe sọ̀láàtì wọ́n ní wọ́n mọ̀ pé wájú ọlọ́run lọ ìwájú ọlọ́run lọ wà gángangangan ṣùgbọ́n mo ti wá lè wà wájú ọlọ́run títún máa ro nǹkan míì yàtọ̀ sí Allah máa wò pé àlùjánnà ní lápò ọ̀tún rẹ̀ máa wò pé náà ní lápò òsì rẹ̀ máa wá ronú ọlọ́run níwájú mi àlùjánnà tí mo ń sìn wá ní lápò ọ̀tún mi ọlọ́mọdé ń pàdánù rẹ̀ á àlùjánnà tó ṣe é pé nǹkan báyìí báyìí báyìí báyìí lọ́nà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ iná ni ọlọ́mọ tèmi lọ́mọ àbẹ̀ iná tó ṣe pé gbogbo aburú ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wá jẹ́ pé òun rì ní o ìròrí rẹ lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú sọ̀láàtì rẹ ọlọ́run níwájú mi mi gbọ́dọ̀ wọ̀ tún mi gbọ́dọ̀ wọ̀ sí mo gbọ́dọ̀ dúró kí n máa wo ibi tí ń forí kàn ní àbí bọ́ ọmọ fẹ́ sá pamọ́ sí ní ìsítọ́lọ̀ ò ní rí mi tó bá sì máa rò nù nínú sọ̀láàtì wa wàá tún tíráì láti yá àyà alukurani tó ń ké lọ́kàn rẹ̀ so láti máa wo ìtumọ̀ tí àwọn àyà yẹn mú dání kó máa ronú nípa rẹ̀ kó gbìyànjú tọkàn rẹ̀ bá ti fẹ́ mú ọ lọ síbòmí kó tó pè padà torí wọn bá tá a bá fi rò nípa tọlọ́run lágbàládà rẹ̀ nù sọ̀láàtì kò síbòsílẹ̀ dá tó tọ́ gbàdájì ládàá àní ká tiẹ̀ rọra rí díẹ̀díẹ̀ mú ọ̀kan wà yìí náà torí ẹni Sufyan ọ̀kan nínú àwọn Sufyan méjèèjì àṣẹ́wòrì ó ní nǹkan kan ò fún mi ní wàhálà láyé bí ọkàn mi ìyànjú àti kó ọkàn níjànú ló wàhálà mi jù láyé yìí fọlọ́n ọba kó fún wa ní ṣẹ́gun lórí ọkàn wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله الله